yake. ti iná yín báwo àwọn ni ẹ bí ọ̀tẹ̀ sílẹ̀ ẹ má máa jára yín bọ́ mọ́ ẹ rí ìlú ẹ má rí èèyàn mọ́ ẹ tọ́jú wò lọ́wọ́ lè gbà jẹ wáyé ẹ pa on bringing tiẹ̀ ẹ pàtì bó ṣe mọ̀ wa rẹ̀ ń wẹ̀ sílẹ̀ pẹ̀lú wa rẹ̀ àní hmm. tá a sàbẹ̀ lù ọ̀fun gbé lọ gbogbo yẹn wáyé fún wa.

yí pé ọlọ́run ṣe lóko olú yín ẹ má bínú ara yín mọ́ ẹ má bínú ara yín mọ́ ẹ lò fẹ́ ẹ̀bùn tọ́lọ̀ ń bá fẹ́ yín kọ̀ọ̀kan yín ẹ wẹ́kọ̀ mọ̀ ẹ̀bùn yẹn ẹ gba ẹ̀bùn yẹn láàrin ara yín àwọn tọ́lọ̀ ń bá ṣe ládàá sì kínú yín ẹ wẹ́kọ̀ mọ̀ ẹ̀ má lé yín kókà kó láti ẹ̀rọ tó ti kó náà tó bá lọ sògùn ẹ̀yìn oògùn tó ṣe kọ́ jẹ́ ọ̀nà ọ̀bẹ̀nu kálẹ̀ ara rẹ̀ ṣe ikú lọ́pàdé bẹ́ẹ̀. Omi yóò sì kó ya wèrè ní. Àádọ́ lẹ́nu ká wọ̀ bẹ́ẹ̀ni rẹ̀ ní lẹ́nu ká wọ̀ ní fi sara. Kúkò tó wà ń kálẹ̀ ara rẹ̀ tẹ́lẹ̀. Òun kà fìyànjú kú ni. Ẹ má kó ìrara yé èyí tí òjò lọ́wọ́ tó ẹgbẹ́ kun ọpọlọ dàbùn ọkàwé ọmọwé ẹ má gbogbo rẹ̀ mọ́lẹ̀ ẹ ràn lọ́wọ́. àwọn àgbàlagbà dáadáa tí wọ́n bí àwọn bàbá wa yìí táwọn ti kọjá tí wọ́n ti lọ wọ́n ní ìwà kan táwọn àti òní mọ́ o ṣeun ó bímọ ó wá ní kọ́mọ àwọn òyìnbó ó wá rọrùn àbúrò rẹ̀ tó yíwọ́ eléyìí ó yíwọ́ òní wo ta rẹ̀ yóò wo tilé wọn lè jẹ́ ìnáwó ọmọ yìí torí ọ̀la wa nínú ilé yìí. nítorí ọ̀la wa nínú ilé yìí wọn ò wo tí ara ẹ̀ má ibi ètò ìsọ̀dọ̀ ọ̀hún problem ta ni láyé ní kókó jẹ́ ibi tí ọba jẹ́ ibi kó wé sí. ẹgbẹ́ ìlú ló lè jẹ́ mọ́ ògbó yìí ni kí kò gbọdọ̀ wait. èyí ẹ bá rí pé ẹ̀bùn tó nínú ẹ sọ̀pọ̀tì ẹ̀rọ lọ́wọ́ kó dókè tó bá dókè tó ń lọ ògbó yìí náà jẹ́ ọ ò lè kalẹ̀ kókó tó wọlé bọ́lá débẹ̀ tó bá ya kàtá kò tí kò sì lè ya kàtá tó àwọn àgbàlagbà kan wà tí wọ́n sọ pé sẹ́yìn rẹ̀ dàrú ọmọ àǹtí rẹ̀ ló ń gbé ìrẹ́ra tó sẹ̀ méjì ló bá jẹ́ olóṣèlú náà ní òun ọ̀rọ̀ ń wọlé tó bá dé ẹ̀ máa lóhùn ya kàtà bọ́ lọ́wọ́ mẹ́rin ẹ̀fọ́ ọdẹ láti padà kò sí ní ọ̀pẹ̀lẹ̀ dé kò sí ní wọlé lọ́ọ̀bì kankan kò sí ẹ̀sẹ̀ náà wọ́n yà padà sí. ìyá máa wá kúnlẹ̀ lórí lórí yọ máa wọlé bàbá àdé rẹ̀ rárá pé ẹ tún lò wá. ẹ náà yẹ má bínú gbogbo gbèsè tó jẹ lọ́sàn. ó dà pọ̀. àṣà tó kò sí kò sọ́gbọ́n tó fẹ́ dá sí i tó ní ọ̀rẹ́ bíi ti sún mi bí ọtí ẹ̀ bá ń ṣe má òun ṣe ilé ẹbí rẹ náà tí wàá ní kó ọlọ́lá ọ̀dàgbà ọ̀dìdá fún ọdún wa lọ sọ́nà ọ̀wá ni ọkọ tó lọ sílẹ̀ ìlọ́wù kọ́dà wọ̀ sínú ọmọ adé di wọn ni. ọ̀gá ẹgbàá ìtọ́nà bá ṣe fún yín lóore láàrin ara yín.